èrò tí wọ́n nù àwọn ń dètè àsọlọ̀ wọn bá náà ó ń dètè ni ẹ̀ ní padà alẹ́ ẹ̀ bàdà torí pé ibi tẹ́ ti parun. ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا سبيهم ما تو وامن àwọn ẹni tó jẹ́ pé ìdẹ̀rọ ọlọ́run nígbà tó dé wá bá wọn ìṣekèfèrí ni wọ́n fi pàdé ẹ̀ àwọn ẹni apè pé kí wọ́n ṣe islam tán láwọn ò ṣe islam kèfèrí làwọn ò ṣe síbá ọmọ wọn àwọn ẹni aní kí wọ́n gba islam tán láwọn ò ní ṣe islam kèfèrí làwọn ò ṣe síbá ọmọ wọn. وأحلوا قومهم دار البوار kàkà kún ó gba ìsìláàmù kan ọ̀la wọ́n á mú àwọn èèyàn wọn dẹni tó dára lé parun Abu Jahl nìyẹn ó ní rárá àwọn ò ní gba Islam rárá rárá a gbọ́ pé Abu Sufyan ti rí ọjà wa kó sá lọ ṣùgbọ́n àní padà sí Mẹ́kà ó rí wàá bá rí pápá Muhammadu wa ahallu qawmahum daral bawar Abu Jahl tí wọ́n tí wọ́n tí wọ́n títí gbogbo wọn fi parun ẹ máa yẹ èèyàn tí mùsùlùmí pa ni lọ́jọ́ ogun Badr wọ́n pa èèyàn àádọ́rin èèyàn àádọ́rin wọ́n sì mú èèyàn àádọ́rin lẹ́rùgùn nínú èèyàn àádọ́rin àkọ́kọ́ wọn l'Abu Jahl walhamdulillah kàkà kí wèrè ọgbà Islam kó sórí rẹ ńṣe ló ti àwọn èèyàn rẹ títí lọ sílé ìparun àwọn wa dẹni tó parun. wọ́n dé ròóná ìdínú gba àwọn ọ̀rọ̀ wọn dà sí tán sì tó jagun anábì sọ pé ibi tá a pa alágbádá sí ni ibi tá a pa tàmẹ̀dò sí ni ibi tá a pa dóòlà sí ni ńgbà wọn parí ogun bí anáwọn lọ bókun wọn wọn wá kó wọn dà sínú kòtò wọn rọ wọn dúró di kòtò yẹn wọn pè wọn ṣé o ti bá ń tọ́lọ̀ wọn bá ṣe ládé fún ọ torí èmi o èmi ti rí ń tọ́lọ̀ ṣe ọba pàdé kò dòdò eléyìí náà ń pè ní yẹ̀yẹ́ òdòdò báwọn mùsùlùmí ó ti fa àwọn kèfèrí sí ẹ̀yẹ́ ń dà òkè yá mọ̀ ẹ bá ṣe láyé àwọn mùsùlùmí bọ̀ wá fi yín ṣe round one la wà láyé final round ń bọ̀ ní kí ẹ ṣe second torí round one káwá rí ẹni tó fi tani sí ẹ̀yẹ tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá anabi wa ń pè wọn lágbájá ọmọ lágbájá só ti bá ń tọ́lọ̀ wọn bá ṣe láti fún ọ ní yá pàdé báyìí torí èmi ti bá dé ìtọ́lọ̀ ṣe fún mi pàdé a Umar ni òun sì ń bá àwọn èèyàn kan sọ̀rọ̀ tó ń pè gbogbo wọn wọ́n ti dòkú mbete ó ní a ẹ̀yin ọ̀gbọ́n tí mò ń bá wọn sọ ju báwọn náà ṣe ń gbọ́ lọ́wọ́ ọ̀kan lè dáhùn Allah torí délé eléyìí túmọ̀ sí pé tí ìdẹ̀rọ̀ Ọlọ́run bá dé ẹ̀sìn islam wọ́n ń pè wá sídìí rẹ̀ wọ́n ní ẹgbà tọ́lọ̀ ẹgbà tànàbì muhammed sallallahu alayhi wa sallam ẹ má ṣe kèfèrí sọlọ ẹ wá kagidi hari ẹ wá lẹ́yìn òní ṣe ẹ gbà pé kẹ sórí ibú ó pé yín ju kẹ sórí ire lọ àpèjúwe yín nù jíjọ gbẹndà kéya lódodo ó sọ̀kalẹ̀ nítorí àwọn kufaru Quraish ṣùgbọ́n nínú usul tafsir àti usul al aṣọ ike tí àyà bá wà lọ́nà tó ṣe pé agbọ́yé láì má sábàbí tó fi sọ̀kalẹ̀ fal-ibratu bi'umumi al-lafzi la bi khususi as-sabab níta nílò náà ní gbólóhùn rẹ̀ bó ṣe fẹ́ ọ́ kárí títí dídọ́ gbẹ̀ndà òkèèyàn sábàbí rẹ̀ ò ní sọ́díntì àlà pẹ̀lú ẹ̀ torí ẹ̀ ọgbà gbogbo ẹni tó gbọ́ òdodo tó láti gbàgbọ́ wí ọba gbogbo ẹni tọ́lọ̀ wọn bá ti orí ránṣẹ́ sí i yẹ́ ẹ máa ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fún wọn bẹ̀ yẹn ẹ fi yé wọn kí ni táa fi rán anabi muhammed sallallahu alayhi wa sallam alkitabu wa sunna ẹ jọ yé wọn kí ni al-aqidatu sahiha kí ni ìgbàgbọ́ òdodo tó dáa ẹ ṣàlàyé rẹ̀ fún wọn kí ni àgbọ́yé ẹ̀sìn tó lálàáfíà ẹ ṣàlàyé rẹ̀ fún wọn wọ́n sì ṣàlàyé rẹ̀ fún wọn yékéyéké wọ́n ṣàlàyé rẹ̀ fún wọn lábala lábala wọ́n fi hàn wọ́n wọ́n yàn nàna rẹ̀ tẹ̀rítẹ̀rí kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ gba ni o kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ gba ibẹ̀ lórí rẹ wa o nítorí pé bó ṣe wá bá ọkọ̀ fárú kúrẹ́ṣì ń jọ yẹn nu kàkà kí wọ́n gbọ́ kí wọ́n gbà wọ́n sọrí kankan ni wọ́n ṣe àyàkókò nàkí kí ló padà ṣẹlẹ̀ wà á hàlò qawmahum daral bawar wọ́n padà wá dẹni tó ṣe pé wọ́n dèrò lè parọ́ gbogbo àwùjọ láyé gbogbo agbọn abìkan láyé tọ́lọ́ wọn bá bá fẹ́ sànù wọn yóò fi dẹ̀ra ránṣẹ́ sọ̀dọ̀ ìdẹ̀ra tó fi ránṣẹ́ sọ̀dọ̀ wọn ó ní ẹni pé wọ́n rẹ̀ ni máa ṣàlàyé ẹ̀sìn fún wọn máa sọ pé ntọ́lọ́ ń fẹ́ ni ntọ́lọ́ ń fẹ́ ni ẹ̀sìn ọlọ́ọ̀ni ìṣèkèfèrí ni eléyìí ni ẹ tẹ̀lé o ẹ má tẹ̀lé eléyìí eléyìí ni ẹ má fi ṣe wàá wó ẹ má fi eléyìí ṣe wàá wó àwọn ẹni tọ́lọ́ wọn bá ẹlẹ́dàá wa tó bá kó oríire má nínú wa àwọn ọgbọ̀n wọn gbà àwọn ọgbọ̀n wọn gbà ṣùgbọ́n nínú gbogbo ìyẹn ẹgbẹ̀rún tọgbọ́ọ̀rọ̀ àwọn ẹ̀ta horo péré ni màá gbọ́ ni màá dà súnà ọlọ́run láti ìgbà tí ọlọ́run bá ti ń fẹ̀sùn òdodo ránṣẹ́ sílé ayé ṣáájú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi dórí ìta ànábì wa sallallahu alaihi wasallam àwọn èèyàn díẹ̀ ni màá gbọ́ ni màá gbà. dúró ẹ̀ ló sì wá nínú hadith Abdullah ibn abbas radiyallahu anhuma bí ọlọ́wọ́n bá ṣe àfihàn gbogbo àlùmọ̀ fẹ́mi ànábì sallallahu alayhi wa sallam mọ́ ara ànábì kan tó yẹ pé èèyàn mẹ́ta sí mẹ́sàn-án ìlọmọlẹ́yìn mo sì rán ànábì kan tó yẹ pé ẹnìkan sẹ́ni méjì péré ìlọmọlẹ́yìn mo sì rán ànábì kan tó yẹ kò sẹ́ni kankan lẹ́yìn subhanallah báyìí ni mo wá wọ̀ kan mo bá ra àwọn èèyàn kan tán lọ jàrá. mo ti àti kọ́kọ́ rò pa ló ma tẹ̀mí mo bá lọ́nà bíi Musa nìyẹn alayhi salam àtàwọn èèyàn rẹ̀ so àmọ́ kan kan mo bá ara àwọn èèyàn kan tán pọ̀ lọ jáǹtí rẹ́rẹ́ mo bá sọ pa ló ma tiẹ̀ ẹ ká bójú wò àwọn anábì yẹn ọlọ́run ni kàn sí pé anybody iná ló lè já anábì àbí ìrànṣẹ́

ókè ọlọ́run ọba tẹ́gbọ̀n lọ bẹ́ẹ̀ tí sẹ̀sẹ̀ ní tó wò fún tí wàá lè sọ pé ẹ kò kò kò lélẹ̀ yìí sè kò sẹ́rí sè ebó náà lọ́lọ́ síbẹ̀síbẹ̀ ànábì mi pẹ̀lú èèyàn kan lẹ́yìn ni omi pẹ̀lú èèyàn méjì omi wọn ò omi ò ti ẹ̀rẹ́ mú wa tán àwọn ànábì ọlọ́run ọba yìí báyìí àwọn ẹni tó pọ̀ tí wọ́n pọ̀ ju ẹni tó gba tiwọn lọ ìgbà tí ìdẹ̀rọ ọlọ́run ọba bá dé báwọn èèyàn ẹni tí máa pọ̀ tí máa ta àpò wọ́n máa pọ̀ ju ẹni tí máa gbà lọ torí ẹ̀kọ́ gbọ́dọ̀ yà wá lẹ́nu nítorí pé ẹni tí ó sórí ibú máa pọ̀ ju ẹni tí ó sórí rẹ lọ bẹ́ẹ̀ ni nǹkan ọmọ ẹ̀ náà pọ̀ ọ́ ọ̀pọ̀ kọjá sísọ lẹ́gbẹ̀ẹ́ nǹkan ọmọ àlìjáná kọ́lọ̀ mọ́sà wà lọ́mọ àná torí ẹ̀ gbogbo àwùjọ kọ̀ọ̀kan o gbogbo olùkọ̀ọ̀kan o gbogbo ìletò gbogbo àbà gbogbo abúléko gbogbo olú ńláńlá àlìpé ọlọ́run ọba yóò gbẹ́ nìkan tí wọ́n náà tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn ọlọ́run

àìsàn lọ gbé mẹ́kò wá nílùú kejì ni tó ọwọ́ ẹnu alẹ́ sàárọ̀ sọ̀látò ní magrib bá wọn ìṣá ìbá wọn wọ́n bá sì dìde ní mọ́ṣáláṣí wọ́n bá sì ń sálà ibò là sí ń sálù àlà gbogbo yẹn bá ń sọ pé sí bá ń sí ń sálù àlà nù àwọn ọ̀gbọ́rú eléyìí rí o à ẹ ẹ tí wọ́n lọ gbági wá kẹ́ bá wa sí à subhanallah ọlọ́run ló ní kí mọ́tò yẹn ọgbà jẹ́ ń bí adúpẹ́ o <laughs> so wọ́n bá sì ń bá àlàyé yẹn lọ ló wá wò pé nígbà táwọn èèyàn yóò máa lò wá lá pé wọ́n sì fẹ́ mọ sọ́láàtì ǹjẹ́ tàwíìdì gan ti ẹ̀rá yè débi rí bí wọ́n sì padà rò pé káì gẹ́sìkíá ìlú èsì ti wù mí gbé o à lẹ́nu alẹ́ àná sí àárọ̀ bẹ́ẹ̀ ni torí pé mo rí pé àwọn èèyàn ti ń bẹ mi wọn ò gbẹ́sìn ọlọ́run yìí rárá rárá rárá so tọ́lọ́run bá sì ṣe tí mo bá gbé bì ó súnmọ́. kárí pé wọ́n gbẹ́sìn ọlọ́wọ́n bá yé wọn bá wàlá ìbẹ́ lómi ìṣèlú pé ń gbé lómi èyí sọ ọmọ bẹ nǹkan ọmọ kí ló gbé òun wá bí ìyá kí ló wá mú bí torí tọlọ náà nítorí wa kò tó bá òkèèyàn káwọn sọ pé ńgbà a rẹ ni sàlàyé ẹ̀sìn fún wa ni torí ẹ bá ti wọ àwọn ibi kèé ṣe dandan kọjọ́ máa bẹ̀ òǹkà ọ̀sọ̀ pé wọn máa tó gbé òun wá bẹ̀ ìgbà míì ó lè jọ́ máa bẹ̀ pẹ́ẹ́kẹ́ ọ̀nà jíjíjíjíjí lọ́wọ́ àti kékeré tí ó rò kẹ́yìn láyé ní kọ́ lọ kí ni fẹ́ mú tó tó tó tó tí ó sáà di pé ibẹ̀ ló gbé ṣé ọlọ́run á máa dájọ́ kéèyàn sọ pé òun fẹ́ ẹ yòówù fẹ́ àpìlì ẹjọ́ tọ́lọ̀ ń dá ọ̀gbádùn nìyẹn tọ́lọ̀ sọ pé ibi tó gbé ni tó ń torí pé ọlọ́run bá tó fẹ́ gbàtí ọlọ́run bá wa dé ọlọ́run èyí owó lọ wọn náà rẹ ní máa ṣàlàyé fún wa àmọ́ kì owó lọ. ní kárẹ́ ní tí ọmọ ṣàlàyé ẹ̀sìn fún èló lẹ́yìn lè san fẹ́ni tí ń ṣàlàyé ẹ̀sìn fún yín tí ó jẹ́ pé díṣẹ́ ti ń ṣe wàláì tí láì kò sí torí pé kí ni òhun ìní ń ṣàlàyé fún yín ọ̀nà tẹ́ gbà tẹ́ fi ní ṣègbè sínú náà ọ̀nà tẹ́ gbà tẹ́ fi padà dẹni torí lé ìkẹ́ torí lé ọlá torí lé ọlá wọ̀ lálùkìyà ẹ dákun ìlú la lè san fúnru rẹ̀ náà rí kò sí iye kan tẹ́ lè san fúru rẹ̀ tó lè di one over million ntìnsìn torí de eléyìí báyìí ìdẹ̀rọ̀ ọlọ́run á dé wọ́n á ń ṣàlàyé ẹ̀sìn yẹn fún mi wọ́n mú lábala lábala wọ́n ń yàn nàná rẹ̀ ẹ̀yà àfi tí wọ́n bá sọ pé láti inú yẹ náà ló ti sórí ibú wa wọ́n ò fẹ́ náà níṣẹ́ wọ́n sì ń ṣàlàyé rẹ̀ fún ọ lóríṣiríṣi ni kìnnìkan ni kìnnìkan ni ó rí i pé ńgbà kan agídí ó ti máa dọ̀ láwọn ẹ̀mí ni gbọ́ ẹ̀mí tó ń wẹ̀ o mo ló tutù rẹ lẹ́nu ó tún sọ mi ọ́ ah, orí yìí sọ orí yìí sọ sẹ́wọ̀n pé bágídí ṣe máa ṣe ìyànnu ah, orí yìí sọ àmọ́ nítẹ̀lé nítẹ̀lé nítẹ̀lé ìjọba sì kó sùn bẹ́ẹ̀ ni bí ó sì máa ṣẹlẹ̀ nu ìdẹ̀rọ̀ ọlọ́ngbà tó dé ẹ̀rí pé ẹni tí ò ní fẹ́ ni ọ pọ̀ jù wọn pọ̀ ju ẹni tó fẹ́ lọ bẹ́ẹ̀ wàá lọ́pọ̀lọpọ̀ ọmọ bá kú àfẹ́ agídí wa láàmà bá lọ ìfẹ́nu wa láàmà lò bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ bá kú títí tí ó fi di pé tó bá ṣe pé agbó àgbà ni ìwọ ọlọ́run àwa náà bá ti dọ̀mọ́ aná lónìí pé àgbọ̀rí kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àgbọ̀ wọ́lọ́ ṣètọ́ni ni àtàwọn olórí ikú tá à ń tẹ̀lé tí bá ti sọ eléyìí ṣáájú ṣètọ́ni ni àtàwọn olórí ibú tá à ń tẹ̀lé ah, ọ bá ti fi hàn wá ìwọ lọ ẹ̀yin náà wàá sọ pé ìwọ lọ àwọn èèyàn tá àti ẹ̀ máa bá sọ̀rọ̀ láyé tá ń gbọ́n tá à ń sọ tí wọ́n tẹ̀lé ọba fi sáǹpù wọn hàn wá lónìí náà wàá fi sáǹpù wọn hàn wá nínú Jahannam wọ́n sọ pé ah lágbájá gbogbo bá ti ṣe wí tó ìfẹ́ anú yìí náà lọ tẹ̀lé ó ní ah, mọ gbọ́ mọ kúkú gbọ́ láyé náà bá ti tẹnu ma jù bẹ́ẹ̀ lọ <laughs> torí tó bá tẹnu ma jù bẹ́ẹ̀ lọ ìbá lódodo tó wá wo fi tọrọ mi já sí báyìí Allah torí ìdí eléyìí ìgbà tí dẹ̀rọ ọlọ́run bá bá dé ẹ gbọ́dọ̀ kún sí o ẹ gbọ́dọ̀ pé gbọ́ nígbà o ọmọ bàdàbí ti kò fọ́ọ́rọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run bá kàkà kí wọ́n gbọ́ kí wọ́n tẹ́wọ́ gbà àìgbàgbọ́ ni wọ́n ṣe. wà á hàlù qawmahum daral bawar wọ́n fi wá padà jẹ́ ẹni tó ṣe kó ṣe sábàbí táwọn èèyàn wọn fi dọ̀mọ ilé ìpa. wọ́n ń súnà súnà súnà pẹ́sìn ọlọ́run islam ní súnà súnà ní islam gbaná lẹ́nu mi tún múra sí bídíà yìí ó tún múra sí gidi ẹlòmíì tó bá ti gbọ́dọ̀ sọ̀rọ̀ súnà rẹ́díò ìjọ kejì òun tún lọ fèsì nítorí kó de kó lè bá jẹ́ pé òun àtàwọn táwọn fẹ́ jọ péjọ sórí ibú sórí ibú náà ní àwọn kan tí wọ́n máa sọ pé rí kan wọ́n máa sọ pé kíní kan àbí òye wa ọmọ máìlì ẹ wa kíní kan kí lè rí kíní kan táwọn bàbá wa ń ṣe ní darí táwọn máa ń ṣe kọ́ni kọ́ni kọ́ni kọ́ni kọ́ni. so wa ahallu qawmahum dáàrọ̀ náà àwọn ṣe sábàbí táwọn yóò fi wọlé alẹ́ nìkan wọ́n ń fabricate ìbéèrè ẹnìkan kan òbí o wọ́n ń fabricate ìbéèrè ẹ afáwa ẹnìkan fi béèrè ìrántí láti lé wọ́n ní ká dáhùn wípé ká kójọ ká Kùránì ká fi ṣàdúrà wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀ ní bá ń ṣe àtàmọ́tàmọ́ àfáwọn ní bá ń ṣe àtàmọ́tàmọ́ ẹ ẹ anabi ni mẹjọ máa kọ mú bí bẹ́ẹ̀ jẹ́ mẹ́gbẹ́ yóò ti la ẹ yatuluna kitab Allah wa tadarasunahu bainakum yatadarasunahu lédè lárúbá tó máa pé tàdárùsù ebi lè kéwòn ilé kéwòn ẹ̀yìn sì pín alukurani lábala lábala ezubu méjì méjì méjì méjì kálukú ń karọ wọn a máa ka yúnmú yúnmú yúnmú wọn sì máa pínwó.

tó bó ló sọ pé ọpọlọ rẹ jiná ju tẹlomi lọ síbẹ̀ rì ni wọ́n máa fi sẹ́sì ẹ àwọn kan sọ pé kò dáa àmọ́ tá a bá wò á <laughs> so eléyìí wọn akramakumullah báwo èèyàn ó sì jẹ́ pé ìgbọ́kúgbọ́ náà ni wọ́n tún máa gbọ́ lẹ́yìn dáadáa tá ń gbọ́ táwọn ẹni tí ń sọsọkúsọ fún wa tó fi padà sọ wọn dèrò jahannam kọlọ mọjà àdọmọ àná akramakumullah tẹ́ ẹ̀ mọ̀ pé gbàdá nàbí sallallahu alaihi wasallam sọ pé àwọn Yahudi pín sí ọ̀nà mọ́kànléláàádọ́rin àwọn Nasara pín sí méjìléláàádọ́rin àlòmọ àtẹ̀mí yóò pín sí mẹ́tàléláàádọ́rin kulluha fin nar iná ni gbogbo wọn wọ̀ sẹ́yìn ọmọ káwọn mùsùlùmí làánà bí ń bá wò. ke gbogbo ọ̀nà mẹ́tàléláàádọ́rin iná ni wọ́n wọ̀ àwọn mùsùlùmí nígbà kẹsà àwọn àlòmọ́ rẹ̀ tó gba islam àlòmọ́ rẹ̀ tó gba islam lómi ìyẹn ni pé ijaba kìí ṣe ummatul àwọn ẹni tó ti di mùsùlùmí lànàbì bá wí gbogbo wọn wọ̀ náà fẹ́ o torí rẹ̀ jẹ́ pé àwọn ọwọ́ náà dáadáa tó bá ṣiṣẹ́ ọmọ náà so ìmánì rẹ lè padà yọpọ̀ nù náà bóyá lẹ́yìn ẹgbẹ̀rún ọdún bóyá lẹ́yìn ọgọ́rùn mẹ́ta bóyá lẹ́yìn ọdún ọgọ́rùn márùn kódà kó sì lẹ́yìn méjì pé ọ tó ti wì ó wì bàjẹ́ débi pàmì rẹ ó tún sẹ́kù lórí ká gbọ́rọ̀ ló pé wa jama. ẹ̀sìn ọlọ́run lélẹ́yìí ẹ̀sìn ọlọ́run tó bá ti ṣàlàyé rẹ̀ fún wa wọ́n tún mẹ́rin rẹ̀ wá kí ló kù wọ́n lọ́n sọ báyìí ànábì sọ báyìí òtún wọn sọ pé ah, ah, àwọn bàbá kí lẹ́yìn bàbá tún rí bàbá dání ṣé bàbá ńlá ànábì tiẹ̀ tí ó fi wá jẹ́ pé afọ́jú ni wọ́n máa fà wọ́n tẹ̀tẹ̀ ẹnu kẹjọ ọ̀rọ̀ kòtò náà ni torí di eléyìí báyìí wọ́n sọ pé súnà súnà súnà ẹlòmíràn máa sí i. wọ́n sọ pé islam islam islam ṣe bẹ́ẹ̀ ráwọn kẹfẹ́ rí nìsín wọ́n kọ́ pàkọ́ sí ni kíkẹ́ kí làwọn fẹ́ fi sí ọlọ́run sì ti sàánú àwọn náà wàlá ọlọ́run sàánú àwọn kẹfẹ́ rí náà pẹ̀lú gbogbo àlàyé islam tó ń gbọ́ yìí ọlọ́run sàánú àwọn náà ntọ́kàn ni pé káwọn náà ṣe kí ni wọ́n sàánú ara wọn wàlá ọlọ́run ti sàánú wọn torí pé tí jẹ́ bẹ́ẹ̀ gbogbo àlàyé tẹ́ni tí go forward to research kó o lè bá a mọ̀ pé islam lọ́nà wọn náà ti gbọ́ kí ló kù fún ọ nísìn à bó o sì wá ní di ara ilé ìbàwọ́rù ilé ìparun nítorí pé ẹni tó gbọ́ tó gbà ó ló sórí rẹ̀ àmẹ́ni tó gbọ́ tó fi tipa làbá rẹ̀ à òní ọ̀dà kábàámọ̀ òní ọ̀dà kábàámọ̀ àwa mùsùlùmí àsìkò ti tó fún wa láti tají o a lè gba kẹ́nìkan tàn wá jẹ nípa sẹ́ǹsì wa o a lè gba kẹ́nìkan tàn wá jẹ nípa ọ̀nà tá à ń gbà ronjò òjò wa kí ló dé tá a gbà kó ọmọ tú wa jẹ nídìí ẹ̀sìn tá a fẹ́ gbà sórí rẹ̀ tá a fẹ́ gbà wà lìjẹ̀mẹ̀ ọgọ́yàn púpọ̀ ọgọ́yàn púpọ̀ oúnjẹ tó yẹ pé àjẹpá ti ní owó tó ṣe é pé ànífìlẹ̀ ni a lè gbà kẹ́nìkan tàn wá jẹ lójú ọ̀nà àti rí ẹ̀sìn wa tó yẹ kò ní pa wá tì ẹ̀sìn wa ò ní fi wá sílẹ̀ òun náà ni ó padà jẹ́ sábàbí àti mabi tá a bá wọ̀ báàlì jánà níbí ná eléyìí gan-an gan-an yẹ ká dó gírí jùndì rẹ̀ a lè gbà kẹ́nìkan kan rí wa tàn jẹ́ mbẹ́ èyí tẹ́ ní ká máa ṣe ìbáyìí nìsín sọ́wọ́ àlápọ̀ọ́lẹ̀ yìí síbẹ̀ lànàbì ṣe ó yẹ kí gbogbo èèyàn máa lè ṣèbéèrè báyìí nítorí ẹni tó fẹ́ ṣì ọ lọ́nà tó bá ti ní ń gbọ́rọ̀ àwọn àbéèrè yìí lẹ́nu rẹ tó bá gbé mẹ́wàá nísìnà tó fẹ́ mú wa wàhálà yóò mọ lórí ẹ̀yọ̀ kan tó rẹ́rù ọmọ àbò náà pé àwọn èèyàn yìí kò ṣeé máa wọn ò ṣeé máa rọ nǹkan sí lórí báwọn wọn máa béèrè o so agbọn abẹ́hùn ẹ̀rí pé ẹ̀yin náà ẹ̀ ń ti kọ́kọ́ ran ara yín lọ́wọ́ ẹ̀ ń sì ran generation tí ń bọ̀ lọ́wọ́ nítorí pé ẹni tó bá ti mọ̀ yìí pé àyè àti tàwọn èèyàn jẹ́ ti ń dínkù ó ti ń dínkù irọ́ ọ̀rá yìí mà irọ́ ọ̀rá yìí mà ẹ̀rí pé ẹni tí ń sòdodo ọmọ lékún ẹni tí ń sòtọ́ ọmọ pọ̀ sí nítorí pé wọ́n mọ̀ sọ pé o ò lè parọ́ rẹ̀ kí wọ́n má jọ ọ́ nìsí àfi káwọn náà lọ wá máa òdodo kí ló sì fà á tí wọ́n fi tú àwọn èèyàn jẹ́ ń di tó fi jẹ́ pé atúnijẹun ìní ń padà jẹ́ kẹ́ni tó gbódodo padà sórí ibú òun náà ni pé atúnijẹ tara títú àwọn èèyàn jẹ fi róúnjẹ ni torí ìtúnijẹ ni e ń tú wọn láti fi róúnjẹ jẹ kìí sàwọn gangan ní òfin sóúnjẹ àmọ́ látara ẹ̀tàn jẹ látara arọ́ tí máa ń pa á fún wọn ntó wọn jẹ ọmọ jáde nísìsiyìí bá ní ìpéjọ wa yìí afẹ́kéèyàn méje ó ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa. ẹni àkọ́kọ́ si ó bẹ̀rẹ̀ sí bụ bọ́rọ̀ lójú tòrò ń sọ bẹ́ẹ̀ sì ṣe rí fún wa ọlọ́run sọ sọ ọlọ́run sọ ànábì sọ ṣe tí n ṣe àbáǹkan tara wa jẹ ni ó sì ṣàlàyé wa á ní á gbowó lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ tí afa wa ṣe fún wa á gbowó ṣé ẹ̀ dáwó yóò bá lẹ́wọ̀ kálukọ́ yà máa wòran èèyàn sọ̀rọ̀ sí wa burú ẹ̀tún ni a máa dá owó kọ kówó ọdún ara rẹ̀ lẹ́nìkan ló bá bọ́ bẹ̀ ló bá gba máìkì àlàáfà sẹ́lì ẹ́ bó ṣe ara àwọn màmá bàbá ti túká àwọn àpáta òun náà fà gidi ẹ̀yin màmá ò ní dà ní sẹ́lí àlà màmàdà wọ́ gbogbo sọkúsọ àfà ara wọn ti túká ara wọn ti túká ní bá mú wákàyí wa ní bá mú wákàyí wa lóríṣiríṣi ẹ́. Eh? ẹ̀sàmà mi lórí rẹ̀ ẹ̀bẹ́ nìkan ló bí gómìnà. àwọn màmá màmá máa gbé ọ̀yà ẹ̀dáwó àdúrà kẹ́ni ọkùnrin ọmọ ọkọ̀dọ̀ òbí ni. kẹ́ ẹ wo bí ẹ̀tàn jẹ́ ti ṣe. ẹnìkan ló sì sọ òdodo fún wa yìí. wọ́n mọ̀ pé bí kọ́lọ̀ wọn palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ah! <laughs> so ìdí nu tẹ́ẹ̀fì rí i pé á àwọn èèyàn jìnnà sódodo ara wọn sì kọ̀ kó làásì wá fẹ́ wà lìjànà náà lè wà lìjànà bá ẹ̀tànjẹ ẹ ti pọ̀ jù láwùjọ wa ẹ̀tànjẹ burúkú ó ti pọ̀ jù láwùjọ wa irọ́ nísìnyí bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀ torí ẹ̀ nígbà tí àwa bá ti yí padà sí pé tọ̀ ọ̀rọ̀ tẹ̀ ń sọ yẹn sẹ́yìn mọ̀ pé àwa tẹ̀ ń bá sọ̀rọ̀ àìsọmọdé o àwa náà sì ṣe àbọ̀ because gbogbo ntẹ̀ nsọ àkó tìyín lọ́dọ̀ àwọn mi so gbọ́dọ̀ lè wá ọ̀rọ̀ tẹ̀ nsọ nsọ mo rò pé yé ah, ibẹ̀ ní ìsìn yóò di pé eh, ṣé eh, eh, ṣé ẹ̀mí ni pé mo ń parọ́ ni no mi ń sọ pé ń parọ́ mi ń sọ pé ń parọ́ gbogbo àwọn facts tẹ̀ mú wáyé àbí òye wa bó la lè wá sí tora à ń gba research ọ̀rẹ́ àkókòrò ń bọ̀ bá dọ̀tún la sẹ́kítẹ́ bá ti yọ sí lọ́tún la nǹkan dàrú pé a ah, wọ́n ọkùnrin yìí wọ́n ń ràn ọ́ sí mi wọ́n sọ fún ọ pé tó bá dọ̀tún la ṣé ọ̀tún ló tí ì tún la ẹ rí i pé pẹ̀lú ògo ọlọ́run bá dijọ́ mi kó tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yóò wọlé àwọn ta lọ wà ń bẹ torí pé kọ́mọ́bà dúró àwọn ọmọ bọ́lá wá sí so báwùjọ ṣe máa dá àná jàmá ẹ má bu ẹnìkan ẹ sì fi ẹ̀kọ́ ẹ fi béèrè kọ́dà ẹ sì ti mú gègé ẹ ti mú pépà yín pé ẹ jọ ti ibi tó bá wí tí ọmọ wò ah ẹ lẹ́kọ̀ọ́ pọ̀ sòsẹ́ wọn pé ńgbà tí ọba rí nǹkan kan mú wá òun náà ó di sọ́ra rẹ̀ nù so bẹ́ẹ̀ lẹ̀sìn ọlọ́run irọ́ òdínkù bẹ́ẹ̀ wọ́n ń parọ́ fáwọn èèyàn gan wọ́n ń tún wọn gan wọ́n ń bẹ̀sìn jẹ́ mọ́ wọn lọ́wọ́ gan kò sí ẹ̀kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àfọmọkùnmọ̀wá torí ẹ̀ àwọn kòfàrù Quraysh àwọn náà bá gba Islam ṣùgbọ́n agídí ọ̀jẹ̀ kí ni a bá àwọn bàbá wa lórí rẹ̀ kọjẹ́ ọ padà wá já sí parun fún wa wọn ò mọ̀ tí ì ìjọ gbẹ̀ndà òkè yà mọ̀ gà wàláhì wọn kábàámà lọ́jọ́ tí àbámọ̀ ní wúlò ìbáṣepá yìí ń bẹ fún Abu Jahal Abu Lahab láti padà sílé ayé sẹ́rù pé wọ́n ní padà àwọn làkọ́kọ́ ẹni tẹ́ ọ̀kọ́ rí wọ́n ó ṣe sọ láti dáa jù wá lọ tẹ̀wéhídì wọn ọba dáa jù jù wá lọ nísìn lórí ntí olórí ibú wọn kọ̀ọ̀kan ti bá pàdé nísìn ọkọjá sísọ a gbọ́dọ̀ ronú sọ̀rọ̀ ara wa o nítorí pé tọ́lọ́wọ́n ọba bá sànú èèyàn ó kù kéèyàn náà sànú ara rẹ̀ tá a bá ti rẹ́ni pè wá sákèésì tá à ń ṣe yí ọ̀dà tó sì hàn sí wa pé kọ́ máa tàn wá jẹ ẹ má jẹ́ àtànra wa jẹ ẹ má jẹ́ àtànra wa jẹ ọlọ́ọ̀ni ìbò wa nílé ìparun tí wọ́n ṣe sábàbí fáwọn èèyàn wọn tí wọ́n fi wọ̀ ọ́. ọlọ́run ní jahannama ni ọlọ́run dákun mọ́ sí wa lérò bẹ̀ jahannama ọjọ́ kọ́ ńlá fún gbogbo náà sẹ́mi pé iná dàrákàtì lò òun ṣubú kuma dàrájàt ọ̀gá sókè iná tiẹ̀ òun ṣubú dàlẹ̀ ńtọ́ yẹ nù sókè bí àyè téèyàn wá wà nù náà bá ṣe kó bá ṣe ṣubú sí. Si, bẹ́ẹ̀ nìyẹn èèyàn pèlè kesi torí ẹ̀ jahannama ní sàlẹ̀sàlẹ̀ ẹ̀ so nínú àwọn àpèlè iná lẹ́tìrí lọ́wọ́ lẹ́tìrí sa'ir lẹ́tìrí jahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú pèlè pèlè pèlè amánà kan náà ni gẹ́gẹ́ alìjánná náà ṣe jẹ́ yọ̀ọ̀kan ṣùgbọ́n alìjánná ìpele ìpele sókè iná. So, ìpele ìpele sísàlẹ̀ so abala èwo lọ́mọ náà abara rẹ̀ bí sẹ́ rẹ̀ bá ṣe rí ni torí di eléyìí báyìí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ní jahannama làwọn wọ̀ jahannama yín ẹ mọ̀ pé ọ̀gá nìyẹn jahannama yaslawnaha jahannama ni wọ́n wọ̀ wa bi'sal qarar ọlọ́burú jù ò ní bùgbé ọlọ́dàkùn wọ́n ṣe nílé tiwa o torí ẹ̀ tí èèyàn bá fẹ́ wọná èèyàn bẹ̀rẹ̀ sí ní gbìyànjú láti ayé ń bí láti kóra rẹ̀ ń dànù èèyàn bẹ̀rẹ̀ sí ní gbìyànjú láti ayé ń bí láti sera rẹ̀ lákin wàá kóra rẹ̀ ń dànù jìnnà sẹ́sẹ̀ wàá sera rẹ̀ lákin láti máa tẹ̀lé tọ́lọ́ọ̀. kò ọrụ otu nsọ lọrọ ṣe o ṣe rọrùn fún gbogbo tí máa gbé wọ náà ni ma dùn máyà ịmadụ wàláì ẹ máa dùn máyà níwà ẹ máa dùn gbogbo tí sì gbé yẹn wọ àlìjáná kò sí gbogbo fún yẹn gbogbo lára àfi kéèyàn kóra rẹ̀ ń jànú kúrò nídìí ìranù kó sera rẹ̀ lákin láti ṣe ní tí ó jọ wà lẹ́jànà tọ́ ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa oníjà ànámà ni wọ́n wọ̀ wàbí sẹlkọ́rọ́ ó burú níbùgbé o iná ni iná tó burú ju gbogbo náà lọ kọ́lọ̀ dákun kọ́ má jẹ́ ọ̀tọ́ sí wa waja'alu lillahi andada kí ni táwọn kèfèrí ṣe. tí wọ́n fi sọ àwọn èèyàn wọn do lórí ibú wọ́n láti ṣe ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn kàkà wọ́n bọ́ lọ́n wórogún ni wọ́n fi àwọn kan sẹ́gbẹ̀rẹ́ afọ́lọ́ wọ́n ń pè wọn lẹ́yìn Allah wọ́n ń pè ń pè ń pè bébí pé wọn gan ló tún nulẹ̀ nínú àwọn kèfèrí yẹn tí ò tún dó sàkán ní yàtọ̀ sí òòṣà gbogbogbò ẹ mọ̀ pé láyìíká Káàbà òòṣà ọgọ́rùn mẹ́ta àti ọgọ́ta ńlọ́wọ́ àláyìíká rẹ̀ ṣáájú kọ́lọ́run tó ń lórí àwọn ará ẹlẹ́dàá tó ń lórí àwọn ará anabi gbogbo àwọn ebi kí táwọn ọba ti rẹ̀ sí وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ìwó ṣubú ni gbogbo àwọn òsàyàn wó ṣubú wọ́n fọ́ tó lóbi di wọ́n fọ́ àyíká kàábà mi kúrò nínú àwọn òsàkúgbèkúgbè wọn yẹn yàtọ̀ sílé yẹn gbogbo oníkálukú ló tún dòòsà tiẹ̀ ni wọ́n ní tí àwọn ọba rí ń fi sòòsà táwọn ó tún dání nílé àwọn máa ń lo èso dẹ́bínù lẹ́yìn ìgbà táwọn bá yọ kóró kúrò nù dẹ́bínù àwọn wa tẹ̀lé dẹ́bínù jọ àwọn tẹ̀lé rẹ̀ jọ tẹ̀lé rẹ̀ jọ láìsí kóró nínú ẹ̀ dẹ́bínù làwọn wà á lò nígbà táwọn bá ń rún pọ̀ táwọn arún pọ̀ táwọn arún tó dàbí ọkà dẹ́bìnú làwọn wàá lò làwọn fi si orí àwọn sarasapá sẹsẹ wọn yà ń bèbí làwọn ọmọ wa sìn ìyẹn kí tí ọba rí òun fi ṣe òòṣà tí ọmọ abọ oúnjẹ tí wọn jẹ wọn tún fi ṣe òòṣà wọn aláwọn ọmọ sìn látàárọ̀ dalẹ́ tó bá di lálẹ́ táwọn ọba rún jẹjẹ àwọn wa rántí pé bídẹ́bínú náà la fi ṣe òòṣà tá à ń bọ àwọn ọba kúkú jẹ òòṣà wọn subhanallah síbẹ̀síbẹ̀ wọn ò tún ṣe làákàyà àfi lẹ́yìn ìgbà tí wọ́n gba Islam torí ẹ̀ wọ́n wá àwọn ọ̀sà wọ́n fi wọ́n ṣẹgbẹ̀ra fọlọ̀ nǹkan mìíràn náà ń lẹ́yìn Allah gẹ́gẹ́ yìí náà ti ṣe lónìí ẹni tí ń pè nǹkan mìíràn yàtọ̀ sí Allah wọ́n pọ̀ ju ẹni tí ń pè Allah lọ ọlọ́run ẹlẹ́dàá náà sì ṣe bẹ́ẹ̀ a sẹ́ni torí pé ọba ti búra òdodo sì ni ìbúra ọlọ́run wípé fún èèyàn àti àlùjànnú tọ bí wọn bá wá ṣiṣẹ́ ẹ̀bẹ̀ bó lọ́lọ́run sì kó wọn síbẹ̀ ó sì ti sọ pé wa ma rabbuka bi dhallamin lil abid olúwa ẹlẹ́dàá rẹ̀ kì í ṣalábòsí sáwọn ẹ̀dá tó ìdínú ẹ̀rú ń bà wá fún ọ ó má jẹ́ pé ìlérí ọlọ́run ló ti ṣẹ lórí rẹ̀ kọ́ wọ náà ni ìdínú tó fi kọ̀ láti gba Islam àkọlọ́ má ṣe tiwa bẹ́ẹ̀ because lẹ́yìn ìgbà tó ti gbọ́ àwọn àlàyé pé islam islam islam lọ́nà ọ̀ ẹ̀kọ́ náà ti láyà kọ́ gba islam tó báyà lérí ọlọ́run ti sẹ́ pétọ́ eléyìí ń bẹ́ nu wọn tẹ́bí ẹ̀ mà wọn lọ́lọ́run ti yọ àwọn ọmọ náà sọ́tọ̀ ó ti yọ àwọn ọmọ àlùjànnà sọ́tọ̀ láti ìbàràbàrà àti àwọn bàbá àwọn bàbá bàbá àwọn bàbá bàbá bàbá tó fi dórí adam aleyhi salam ọwọ́ akọ àwọn ọmọ náà sọ́tọ̀ ó kọ́ ọmọ àlùjànnà sọ́tọ̀ ọlọ́run eléyìí náà mọ̀ dá wọn fún ọlọ́run eléyìí àlùjànnà mọ̀ dá wọn fún ọlọ́run dákun jẹ́ káwọ́ bọ́ sínú ẹni tó dá fàlì jẹ́nà tọkànnù sọ àbàfẹ́ wa sọ pé ah màtọ́lọ̀ ti mọ ọmọ náà tó ti mọ ọmọ àlìjáná kó tó dá sẹ́mà àtìlẹ̀ pẹ̀lú fifty thousand years kí ni tuma sísìn tá a tún sí lọ ní i'malu fa kullun muyassarun lima khuliqa lahu ẹ máa sí lọ torí pé ọlọ́run abó fi kálukú ṣe kó ń gẹ́ ẹsẹ́ tó ṣe déédéé ń da fún ẹni adá fún náà yóò sì ọmọ náà ẹni adá fún àlìjáná ńkọ́ yóò sì ọmọ àlìjáná. akramakumullah wa ja'alu lillahi andadan láyé wa lónìí àwọn ẹni tí ń sin nǹkan mí yàtọ̀ sí Allah wọ́n pọ̀ gan o wọ́n pọ̀ gidigidi gidigidi abẹ́yìn náà rí ni àwọn ẹni tí ń pe Allah wọn ò tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ó pè àwọn ẹni tí ń sìn wọn ò tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ó sìn àwọn ẹni tí wọ́n mọ̀ á lẹ́ni tá a gbọ́dọ̀ sìn wọn àtó nǹkan lẹ́gbẹ̀ẹ́ ẹni tó kọ̀ láti máa jọ́sìn fún lónìí ẹlẹ́dàá gbogbo wa ẹlẹ́dàá gbogbo nǹkan yìí afọpẹ́ fún afọpẹ́ fún lórí pé kò ṣì wá lọ́nà siwa lona lórí pé kò bà tiwa jẹ́ lórí tó bá ṣì wá lọ́nà tó bá tiwa jẹ́ náà ni àbákan máa hó náà lónìí ni lórí ìbàjẹ́ lórí àánú àtúmọ̀ la ọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pẹ́ni tó ṣìnà náà lónìí kó ń bẹ́ẹ̀ máa islam ni ni imú rẹ̀ yọọ mọ wò ó pé akíní sọ kíní wí tó ìjọ tó padà dá màá ń bọ̀ àmọ́ kó tó di kó dá mọ àwọn akẹ́kọ̀ọ́ dá mọ pé islam lọ́nà kó gba islam kó lè bá a sórí rẹ̀. waja'alu lillahi andada wọ́n fi àwọn kan sí ẹgbẹ̀rún afọ́lọ́ ọlọ́run ọba sì kọjá kó ní ẹnìkan tí ó jẹ ẹlẹgbẹ́ rẹ̀ walam yakul lahu kufuwan ahad ọlọ́run ní ẹnìkan tá a lè fi wé laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tó dà gẹ́gẹ́ bí Allah ńlọbọ olùgbọ́ ńlọbọ olórí li yudillu an sabili wọ́n fi àwọn kan wọ́n fi sẹ́gbẹ̀rẹ́ afọlọ́ kó lè bá a má ṣì àwọn èèyàn lọ́nà náà má ṣe Islam ìta ń sọ yín náà ni ìta ń sọ náà ni ìbá àlọ́gá yín tó bá tiẹ̀ máa já sí àgàn òun fara gba gbogbo ìyá gbogbo yín ẹ̀yin ọmọ lọ sí àlùjánnà àbẹ́ ẹ̀gbọ́n nǹkan mẹ́rin gbogbo àwọn ọ̀gá tó ṣì àwọn èèyàn lọ́nà ni máa sọ fún àwọn ọmọlẹ́yìn wọn bẹ́ẹ̀ kí ẹ má dààmú ẹ má fòyà lásán kọ́ lẹ gbọ́wọ́ tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmọ̀ ọ̀hún ló máa là yín tọ́ kólítámẹ́tàù ọlọ́ni wa nabi sallallahu alayhi wa sallam sọ fún wa tàmẹ́tàù ẹ máa gbádùn sùn ayé lọ́mọ ẹ máa jẹ gbádùn sùn ayé lọ́mọ ẹ̀yin náà máa jáde ẹ ká ẹ máa mú mílíkì sí i ẹ máa jẹ pamá kẹ máa jẹ bọ̀kọ̀tọ̀ ẹ máa jẹ nǹkan nú ẹran kẹ máa jẹ ẹran gidi ẹjẹjẹ ẹjẹ panla ẹjẹ gbin ẹjẹ dé kólítàmẹtàrú ẹ máa gbádùn ẹgùn bàálù ẹgùn ọkọ̀ ojú omi lórí kúfúrú yìí náà ẹ máa wọ mọ́tò lóríṣiríṣi ẹgùn mọ́ṣíìnì. ẹgùn bàjáàjì ẹgùn bọ́ksà gbogbo ẹ̀ ní ẹgùn ẹ̀jẹ̀ gbádùn ẹ yàwó ẹ máa gbádùn ẹ̀yin náà ẹbí máa ẹ máa gbádùn ẹ máa pààrọ̀ aṣọ bówó ètò ọ̀wọ̀ láàárọ̀ mẹ́jọ dọ̀sán ètò ọ̀wọ̀ lọ́sàn tún pààrọ̀ rẹ̀ kí lè o tó sú ẹ máa gbádùn sókú làlà. فإن مصيركم إلى النار dájúdájú ibùpadà sí yín náà nínà gbádùn wa nù àbí kí láǹfààní ìgbádùn tó parí sí yà kò sáǹfààní kan fún ìdí inú dàbí sọ pé kò sí tíyẹn lè ní láyé yìí tí ti ní Islam kò ní kò sì síbẹ̀ yẹn sì lè tálákà tó tó bá ní islam tá a sọ pé kò ní kankan kò dé mú dáadáa nítorí pé téèyàn bá ní gbogbo ilé ayé tí ò bá ní islam bó ní ọ̀parí ẹ̀sìn inú ọ̀nà qul tamatta'u fa inna masirakum ila an-nar ẹ máa gbádùn sùn ń bolẹ́ padà parí ẹ̀sìn inú ọ̀nà náà ókè tó bá jẹ́ mùsùlùmí ńkọ́ tó ń jẹ́ pé kò ní kankan láyé mi bó ní ọ̀padà parí tiẹ̀ sí nínú àlùjáná sẹ́yìn àwọn ọmọ wà àlùjáná kó wá kó lòsì ní ó lòsì báwò kò sólòsì lálùjáná kò sólòsì lálùjáná àdéhìtì sọ pé ẹni tí ò ní ní pọ̀ tó àwọn ẹlẹgbẹ́ rẹ̀ lálùjáná yóò ní irú ilé ayé yìí lọ́pọ̀ mẹ́wàá ẹ ẹ ẹ gẹ́tì ìlọ́po mẹ́wàá kò sì sí dọ̀tí lálùjáná kò sí pàǹtì kò sí òórùn sí lálùjáná gbogbo ìgbádùn ìgbádùn ìgbádùn yìí náà ni tó a dúpẹ́ fọlọ́ọ̀. torí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó wà ní kulli ibadiya alladhina amanu yuqimu as-salata wa yunfiqu mimma razaqnahum sirran wa alaniya sirran wa alaniyatan min qabli an ya'tiya yawmun la bay'. من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال ọlọ́run bá ń pàkíyèsí wa ọlọ́run bá ń pàkíyèsí wa wíkẹ́ tọ́ ẹ tètè gbìyànjú ẹ tètè gbìyànjú láti wá ọ̀nà fún rí ara yín o nítorí pé bákan mọ jẹ́ ìdílé báyìí ní ìdílé wa ẹbí báyìí lẹbí wa kò tó láti gbàyàn lágbàlà kò tó láti ṣe sábàbí kéèyàn sórí rẹ̀ àfi kẹsìn lọ ọlọ́nira anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa sọ fún àwọn ẹrú mi kó lè ibadiya alladhina amanu sọ fún ẹrú mi tó gbà mí gbọ́ ẹ̀yin mùsùlùmí lọ́lọ́run bá ń bá wí yìí o ọlọ́run ní yuqimu ssalat sọ fún wọn pé wọ́n máa gbé sọ̀láàtì dúró wa yunfiqu mimma razaqnahum kó wọ́n sì máa ná nínú tá a fi rọ̀ wọ́n lọ́rọ̀ sirran wa ní kọ̀kọ̀ àti ní gbangba ẹ máa ná nínú tọ́lọ̀ fún yín ní kọ̀kọ̀ àti ní gbangba min qabli an ya'tiya yawmun la bay'un fihi wala khilal ṣáájú kọjọ́ kan tó dé ọjọ́ tí ò sí káràkátà ń bẹ ọjọ́ tí ò sì sí téèyàn lè fi gbára rẹ̀ lẹ̀ ìyẹn sàn kankan láti fi gbára rẹ̀ lẹ̀ ńjọ́ gbẹ̀ndà kìyàmù àbí ṣáájú kọjọ́ kan tó dé tí ò sí káràkátà ń bẹ tí ò sì sọ̀rọ̀ kan tí ìgbà ní làmì akramakumullah ọlọ́run pàkíyèsí àwọn olùgbàgbọ́ òdodo ń bí o kí wọ́n kí wọ́n sì ṣe ńtọ́jú ojúṣe wọn lágbọ́n ọlọ́ kí wọ́n sì ṣe dáadáa sáwọn ẹ̀dọ́ ọlọ́ nínú ojúṣe wa lágbọ́n ọlọ́ ni asọ́lẹ́ ọ̀sọ́lẹ́ tẹ̀sọ́lẹ́ ẹ̀ mójútó sọ́lẹ́ àti ẹ̀ sọ́lẹ́ àti فإنه من ضيعها فهو لما سواها أضيع torí gbogbo ẹni tó bá ti fi sọ láti ráre yóò fi nǹkan míì tó yàtọ̀ sí ráre jù bẹ́ẹ̀ ẹ̀sìn ní tí wọ́n ní ká máa sílẹ̀ márùn lójúmọ́ téèyàn bá ti mójútó kò dájú pé yóò mójútó ẹ̀sìn tọ́lọ́wọ́n bá ní ká máa ṣe lẹ́ẹ̀kan lọ́dún gẹ́gẹ́ bí Ramadana gẹ́gẹ́ bí azẹ́kẹ́à ẹni tí ò bá ti ṣe as-salat ni pé kò ní ṣe azẹ́kẹ́à kò sì ní ṣe ṣùyà. bákan náà Umar ló bá wa sọ yẹn o Umar tún sọ. So, wọn ni la hadda fil islam liman taraka as-salah gbogbo ẹni tí ìbá ti ṣe sọlá kò ní jèrè kan ní islam ojúṣe wa láàrin wa sọlọ agbọ́dọ̀ mójútó o ò lè ka jẹ́ mùsùlùmí ló kọ lásán ta lọ lọ́run sọ fún anabi kọ́ máa fọ̀rọ̀ ibáwí kul li ibadiya alladhina amanu sọ mi tí wọ́n gbà mí gbọ́ ìgbàgbọ́ òdodo yìí ṣe ń kọ lásán tọ́jú òfútù fẹ́ tẹ̀ tí lábẹ́ yìí èèyàn gbọdọ tún máa sin lọ sọ fún wa kí wọn mójútó ìwọ eléyìí tó ṣe pé nínú rẹ̀ ni as-salat wa yunfiqu mimma razaqnahum kí wọn máa sàánù àwọn ẹrú Ọlọ́run nínú tọlọ fún wọn máa ṣe dáadáa sáwọn ẹrú nínú fún eléyìí nínáwó yẹn ṣe owó yẹn yọkàn ìwà fún wọn nìkan náà

Emunu owó yẹn fi ṣe dáadáa sáwọn yìí torí pé ìṣojúṣe rẹ láàrin rẹ sọlọ àti dáadáa tó máa ń sáwọn ẹrú gbogbo àwọn eléyìí iná ni wọn máa ṣe sábàbí téèyàn fi padà rí dáadáa gbà lọ́dọ̀ Ọlọ́run ọbẹ o nínú àwọn owó yín èyí tó bá gba kẹ ní gbòǹkẹlẹ ní ètò bá sì gba kẹ ẹna ní gbangba ẹna ní gbangba ha torí ẹ ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ti fi hàn wá nù àwọn àyà púpọ̀ bẹ́ẹ̀ náwó yín ní gbangba bẹ́ẹ̀ náà ní bòńkẹ́lẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa máa ń parí ẹ sáà ti jẹ́ ká níyàn yàn dà ẹ sáà jẹ́ ká níyàn dà. nítorí pé bọ́ ọ̀nà níbo ń náà táníyàn rẹ̀ ọ̀bá dáa òní gbalada bẹ́ẹ̀ náà ní ètò ọ̀nà ní gbangba táníyàn rẹ̀ o bá lọ jẹ́ pé kárí mi ni òní gbalada torí ẹ̀ wọ́n wá ní ká sọ láti dúró bó láti gbé dúró ìtumọ̀ rẹ̀ ní ká mójútó kọjá pa àkókò rẹ̀ là ń se ká mójútó bí wọ́n ṣe ní ká mẹsẹ ní ká dúró mẹsẹ ní ká tẹ mẹsẹ ní ká forí kalẹ̀ kí ni wọn ní ká fọwọ́ wá sí ní dúró kí wọn ní ká kí ni wọn ká fi sí tá a máa ń lọ rúkú kí ni wọn ní ká ti sí tá a máa ń gbórí sókè láti rúkú níbo wọn ní ká gbé sí nígbà tá a bá forí kalẹ̀ bó wọn ní á sí tá a bá jókòó láàrin forí kalẹ̀ gbogbo eléyìí lọ́ọ́ máa sọ kí kan ṣe wà ń darúkú sọláàtì wà ń darúkú kì í ṣe sọláàtì tí wọn gbé dúró bákan náà kọ wàá tó pàǹfààrà wa lásán ṣe sọláàtì láì jẹ́ pọ̀ kan wa náà ṣe ọkàn wa náà gbọ́dọ̀ máa ṣe sọ̀láàt qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un wọ́n ti ṣoríire àwọn mùmínì àwọn wo ni àwọn mùmínì tó ṣoríire àwọn ẹni tó ṣe pé nínú sọ̀láàt wọn wọ́n máa ní tẹríba ọkàn wọ́n máa ní tẹríba ọkàn nínú sọ̀láàt wọn ní tẹríba ara ni wọ́n pè ní tawadu ìtẹríba ọkàn ni wọ́n pè ní al ẹni tẹríba ọkàn fọlọ bima'na wọn máa ṣe sọláàtì tọkàntọkà yìí ṣe sọláàtì tá à ń fara gbanduku lásán ṣe tọkàn òsì ń bẹ sọláàtì dàrú mọ́ ìmáàmù lójú kọ̀rẹ́ nìkan kan tún ṣe àwọn sọ́kítọ̀ wọ́n bá gbé rákà kẹfà náà lè bá pàdé mẹ́fà náà ni ẹ bá sì pẹ́lẹ̀ kẹta náà ni mẹ́ta náà ni wọ́n kàn ti kú mi ọlọ́wọ́n gbà mí ok yóò ṣe wá gbantọ́kàn òsì ń bẹ òní gbantọ́kàn òsì ń bẹ tọ́ agbọ́dọ̀ gbé sọláàtì wa dúró dáadáa ẹ̀rí kọ́ ló ń ṣépè fáwọn ẹni tí èmójútó àkókò sọláàtì fawailun lil musallin alladhina hum an salatihim sahun ọlọ́run ṣépè fún wọn torí pé wọ́n máa fi sọláàtì rà rí torí agbọ́dọ̀ mójútó àkókò sọláàtì bóòlù àti wàá fara ṣe sọláàtì sallu kama ra'aytumuni usalli ẹ máa ṣe sọláàtì bẹ́ẹ̀ ṣe rí pé mò wa gbé sórí àtẹ lónìí ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ sọ̀láàtì wọ̀ ẹ̀sẹ̀ sọ̀láàtì eré lásán eré madé ni sọ̀láàtì ẹ̀lò eré madé ni sọ̀láàtì ẹ̀lò oríṣiríṣi lẹ́ẹ̀mọ́ wọn lóríṣiríṣi lásán ọ̀gá bẹ́ẹ̀ sọ̀láàtì rí láfíríkà wa ń bí especially nítorí pé tí wọn bá fi kọ́ nípa ẹ̀sìn wọ́n ti sáfẹ́sì wọ́n ti sáfẹ́sì àwọn èèyàn jókòó gbọ́ àlàyé ẹ̀sìn gbogbo èèyàn ní Sheikhul Islam nípa ọ̀rọ̀ ẹ̀sìn ó gbé èèyàn lólùmọ̀ islam ẹni tẹ́lu máa sọ pé ah lẹ́yìn àná ọjọ́kọ̀ méjì kí ni ń sọ láti kó rákà rí nǹkan aha ńgbọ̀n bá wa sẹ́sìn lẹ́bàá máa rólódò lóríṣiríṣi lẹ́bàá máa rólódò lóríṣiríṣi àní wọ́n débi tán ti fẹ́ sọ̀kọ̀ ní wọn á débẹ̀ ẹnìkan á rí i pé ah, kálukú ń sẹ́ wọn mọ́kò lọ́kọ̀ọ̀kan pé Allahu Akbar oníkẹ́ni ebi méje ni ọkàn sọ́lẹ̀ kan náà ní pẹ́ lọ pin ah, wọ́n pin báwo ọmọ iléèwé ni tó ń gbọ́dọ̀ pé ni kò nǹkan kan burúkú ni kò nǹkan kan nípa náà ni wọ́n bá wọn sọ nílé tó ní jókòó mẹ́ ókè bó lọ sí wá fẹ́ sẹ́sìn àṣírí àtù àwọn àpèrè àwọn jọ tuntun báyìí wọ́láhì jọ̀ka wà fọlọ́ nbúra kó lódo la ilé wọ́láhì olódo ni wọ́n olódo burúkú kò sẹ́sọ̀ láti rárá ṣe bá ẹ lórí dáná mi wọ́n kàn ṣáájú ẹ láìsí ojú rẹ̀ láìpẹ́ yọ kàn máa gbogbo kó nǹkan bá ń gbọ́ bẹ́ẹ̀ aláwọ̀ ah sẹ́gbẹ́sọ̀ láti lélẹ́yìn ṣe bá ah oríṣi àwọn ọmọ wa bu àgbà mi gbé ẹ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn yẹn ni ah àyẹ̀tá ṣàlàyé fún ọjọ́ kò. <laughs> abe rí nǹkan bẹ́ẹ̀ subhanallah ebe ọgbọ náà ni ọgbọ náà ó tiẹ̀ lò gbọna ọgbọ náà ni wàláì kan ara wo wọn máa fi gbogbo áfíríkà sí àwọn olódò burúkú wọn ò mọ nǹkan kan pa islam a sì kówó ribiribiribiri lọ sí hajj nígbà tó pé táìtù wọn fẹ́ wọn ká gbé sọláàtì dúró ni wọ́n fi pa á láṣẹ anábì ti sàlàyé fún wa yékéyéké kò sí nǹkan kan nínú islam yìí dáná bí o ti tó láti wà wò kọ́sì rẹ̀ laqad kana lakum fi rasulillahi uswatun hasan àwòkọ́sì rere ń bẹ lára anábì sallallahu alaihi wasallam ọlọ́run bá tún ní a máa yín o nínú tí èèyàn fi rà àlìjáná nù tí èèyàn fi jẹ́ múmi ẹ máa náwó yín ní kọ̀kọ̀ àti ní gbangba ẹ ní kọ̀kọ̀ àti ní gbangba. ẹ sì jẹ́ ẹni tó ṣe pé yóò máa náwó yẹn torí ẹ̀mí pé mo fẹ́ fi gbára mi là ń jọ gbẹ̀ndà òkèèyà nítorí títọ̀ gbẹ̀ndà òkèèyà mọ̀ yẹn bá dé ẹ̀rí kọ́ lọ́wọ́ bá ń tún sọ min qabli an ya'tiya yawmun ẹ máa mójútó ẹ máa nánú dúkìá yín ní àti ní gbangba kọjọ́ ńlá àwọn tó dé ọjọ́ torí pé máa ń gbogbo owó tó nínú nínáwó sọlọ nínú nínáwó sítọlọ oníkọ náwó fún yàwó rẹ nínú nínáwó sítọlọ oníkọ náwó fọmà rẹ rò ní kó wà o tẹ máa sọ pé náwó nínú rẹ gan kí wọn náà jẹun ọkàn tara rẹ jẹ wọn kàn gbé bí káyé nítorí pé oúnjẹ tó ń jẹ sínú táníyàn rẹ bá da yóò tún di ìbàdà yóò tún di ìbàdà fún pé níṣẹ́ ni mo fẹ́ jẹ oúnjẹ yìí kára mi ò lè bá a fi lè mọ́kùn láti lè jọ́sìn fún Ọlọ́run bó ti ṣe tó àti bó ti ṣe wọlé òtún di ìbádà owó rẹ yóò tún di ìbádà tó ń jẹ ẹ dákun kí ló wá sẹ́kù torí àlòjọ wa ti ní ẹnáwó sí tọ́lọ̀ yóò máa pé mọ́sálásí kí ni mọ́sálásí náà fẹ́ fowó ẹ̀ sí rọ́lásì bó ti ṣe jẹ́ mi àníyàn ń jẹ́ ìyàwó ẹ̀ náwó lé lórí anabi sallallahu alaihi wasallam ní tó fi dórí òkèlè tó bá gbé sí ẹnu ìyàwó rẹ̀ ńkọ́ sàdákà sàrà ni wọ́n jẹ fún ọlọ́dọ̀ subhanallah torí délé ọlọ́run bá fẹ́ ká náà torí jíjọ́ gbé dàlùkẹ́ àmọ́ bá ti kí láàánà náà rí sẹ́yìn ọ̀sọ̀ pé kún kówó sínú sàárè yìí kẹ́ ẹ lè rona ok sọláàtì ó mójútó ajẹ́ pé kọ́ sọ pé fún ọ ńgbà wọn àwọn èèyàn púpọ̀ tó bá jẹ́ pé àwọn tọ́ọ̀n kan níjọ́ gbé dàlùkẹ́ jẹ́ tètè ṣe à kíni ó ti parí èyí tó o bá ṣe tí wọ́n bá fi páàkì rẹ̀ náà ni wọ́n bá fi páàkì ẹ̀ sí kòtò ọ̀tàn torí ẹ̀ ayé iná ni wọ́n máa ṣẹ̀sìn lọ́rùn kọ́ kí ni wọ́n lọ gbà ẹ̀san ẹ̀sìn àbẹ̀sán àìṣẹ̀sìn ṣáájú kọjọ́ kan tó dé òun náà níjọ́ gbẹ̀ndà al-qiyāmah ọjọ́ tó ṣe pé lā bay'un fīhi wa lā khilāl kò sí káràkátà ńjọ́ náà máa ẹnì kan ò sì ní nǹkan kan tó lè san tó lè fi gbára rẹ̀ lẹ̀ níjọ́ pé ndàlù kìyàm kò sí káràkátà tábà pé ẹ dípò kí ẹ wá fi àbá ìjẹmí ẹgbàá lé kẹfì dípò yàwó kò sí nǹkan kan tó fi gbára rẹ̀ lẹ̀ kò sí káràkátà la bay'un fihi wala khilal àbí kò tí ẹ sọ̀rẹ̀ sọ̀rẹ̀ tí dúró tini tí pò wọ́n gbanilà nínú àyà mi fal yawma la yukhadhu minkum fidya wala minal ladhina kafaru a ní gba owó rà padà lọ́dọ̀ yín lónìí a sì ní gba arú rẹ̀ lọ́dọ̀ àwọn kèfèrí tó ìbàjẹ́ báwọn àwọn ọ̀rẹ́ yín ayé lọ́mọ ọ̀rẹ́ yín ayé lọ́mọ tó bá jẹ́ pọ̀ rẹ̀ tẹ́ ẹ ní ọ̀rẹ́ tó jẹ́ pé torí tọ́lọ́ ni ẹ̀dínmú dáadáa tọ́ba ẹ̀kọ́ rẹ̀ ilé ayé náà ni àǹfààní ilé ayé ni àǹfààní lọ́dà yín pọ̀ fún o nítorí pé ọ̀rẹ́ wọn padà wọ́ wá sópin ní ọ̀gbìndà kìyàm ẹ padà rí kórí ibú ni àmọ́ rẹ̀ gidi àwọn ní wúlò fún tọ́ ọlọ́run bá fi hàn wá bí wípé ẹnìkan ò sí tú láǹfààní ní ọ̀gbìndà òṣìṣẹ́ nìkan tí ní nǹkan kan tó fi rárá kódà kó ṣe pé èèyàn tiẹ̀ kó gbogbo ní ti ń bẹ lókè pẹ́ ó wá jẹ́ gold ó wá fẹ́ fi rárá rẹ̀ padà tó bá tiẹ̀ ríru rẹ̀ kò kan wá sí o tí ó lè gbà yẹn lọ ẹni tí ọba lẹ́gbẹ́ láyé tí ọba lẹ́bù wọn láwọn ò ní lẹ́gbẹ́ lọ́rùn ẹgbẹ́ òfò ẹgbẹ́ àdánù ẹ gbogbo ẹ náà ẹgbẹ́ òfò ẹgbẹ́ àdánù yìí náà ó lè jẹ́gbẹ́ ọ̀mùtí wọ́n lè sọ tí wọ́n jọ mutí àbí ẹ̀kọ́ ni ìwájọ́ wà tánjọ́ mutí káyé mọ̀wáfó níwà tánjọ́ mutí káyé ó sì lè jẹ́ pé dánrídánrí ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ oṣù ẹgbẹ́ àwọn olórí ibú so ó lè jẹ́ pé ẹgbẹ́ tí ń gbé tí ń gbélé ayé ṣe nù wọ́n á ní táwọn bá ti lẹ́gbẹ́ láyé àwọn ò ní lẹ́gbẹ́ lọ́run tá ń lẹ́gbẹ́ àdánù tá ń lẹ́gbẹ́ àdánù gbogbo àwọn ọ̀rẹ́ tẹ́jọ́ ń kóra yín káyọ̀ àwọn ọ̀rẹ́ rẹ kò rí kó sùn àwọn pàdí rẹ àwọn tiẹ̀ ẹ̀ mà níjọ ríra yín mà ẹgbẹ́ ayé ah, tèmi bolo akokin àwọn làwọn àwọn tè lẹ́kọ́lẹ́ mìíràn ẹ̀mẹ́nuhùn yawma idin ṣé àná ni ògùn yìí kálukú ní tótó kálukú ní tótó lọ́nu mọ̀ à ń bá sá fún bàbá mi mọ̀ sá fún yá mi mọ̀ sá fún ọmọ mi mọ̀ sá fún yàwó mi mọ̀ sá fún ọmọ yá mi sọ̀rọ̀ ilẹ̀ àní sá fún ọ̀rẹ́ má kó bá mi má kó bá mi aha ọlọ́run ọba ti fi hàn ìpè lọ́jọ́ gbẹ̀ndàlùkì yá mẹ́nìkan ó sì pẹ̀fẹ́ nìkan pàápàá jùlọ tó bá pẹ́ ni tí wọ́n fẹ́ ṣìpẹ̀ fún yẹn bá kú ní káfíìr wọn ní ṣìpẹ̀ fún kèfèrí o nítorí Ọlọ́run sọ pé wala yarda li'ibadihil kufur Ọlọ́run bò ní yọ́nú sí pé káwọn ẹrú òun ṣe kèfèrí sọ Ọlọ́run bò ní yọ́nú sí pé káwọn ẹrú òun ṣe kèfèrí sọ Ọlọ́run ní wattaqu yawman la tajzi nafsun an nafsin shay'an wala yuqbalu minha 'adlun wala tanfa'uha shafa'atun yóò sọ̀rọ̀ gbogbo téèyàn máa ń rò pé èèyàn lè ṣe fún yàn kò sẹ́ni tó lè ṣe fún yàn jọ gbẹ̀ndà kìyà kò sẹ́ni tó lè ṣe fún yàn jọ gbẹ̀ndà kìyà nínú àyà mi ọlọ́ni yā ayyuhalladhīna āmanū anfiqū yā ayyuhalladhīna āmanū anfiqū mimmā razaqnākum min qabli an ya'tiya yawmun lā bay'un fīhi walā khullatun walā shafā'ah wal kāfirūna humu ẓ-ẓālimūn ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa ná nínú tọ́lọ́wọ́n bá fún yín ṣáájú kọjọ́ kan tó dé ọjọ́ tó ṣe pé kò ní sí káràkátà nínú rẹ̀ kò sì sọ̀rọ̀ kan tí ó lè gbà yán lẹ̀ ayé àti ìsira padà fún èèyàn gan òsì ẹnìkan tí ó sì sì pẹ̀ fún káfíìrì òsì àti fún àwọn kẹfìrí lalábòsì wàlùkàfìrúnà humu zọ́ọ̀lìmù àwọn kẹfìrí lalábòsì torí ẹ jama ajá ronú ara wa àti jẹ́ mùsùlùmí ṣùgbọ́n eléyìí ò tó àfi ká sojúṣe ìdínú tọ́lọ̀ mi sọ pé qul li ibadiya alladhina amanu yuqimus salah sọ fáwọn ẹrú mi tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ kí wọ́n máa gbé sọ láti kù wa yunfiqu mimma razaqnahum kó sì máa ná nínú tá fún un torí rẹ̀ ìsìláàmù ẹnu lásán kò sí ìsìláàmù ní sojúṣe kò sí anybody tí bá ń ṣe islam wọn gbọ́dọ̀ sojúṣe wa illa laysa muslim ẹni tí ó bá ti sojúṣe ṣe mùsùlùmí fọwọ́ káàfin kèfèrí ni agbọ́dọ̀ kíyè sáàni bákan náà Ọlọ́run Ẹlẹ́dàá wa ọ sọ nípa sọláàtì ọ sọ nípa ẹnáwó ìdí ni pé sọláàtì tẹ rí yẹn kò rọrùn àfẹnitọ́lọ́mùbá sí rọrùn káwa náwó ó ṣòro bàjẹ́ àfẹnitọ́lọ́mùbá sí rọrùn nítorí pé ìgbàgbọ́ mi ìyẹn ni pé owó tá à ń bá ti ń ni yóò máa ó tilẹ̀ jẹ́ pé ànábì fi wá lọ́kàn balẹ̀ min sadaqa sàárà ò pé wọ́ tán zakata máa ń yọ ní owó kò pé kó wọ́ tán ó túmọ̀ sí pé dáadáa tá à ń bá ń ṣe pẹ̀lú dúkìá kò pé kó wọ́ tán tẹ́ ń bá ń fẹ́ kówó yán tán ẹ má fi ṣètọ́ lọ ìgbà náà ni ìparun ọba dúkìá yìí torí kọ́ ni gbogbo tí ẹ bá ń ná ọlọ́run ọba ọmọ dì fún yín náà ẹ̀yin ẹ̀ sáà ti rí pé ntọ́ da alẹ́ náà sí yàtọ̀ sẹ́ni tí náwó rẹ̀ sì di ntí ọ̀dà tọ́ba lọ lọ náà torí pé ẹ̀sìn Islam wọn bùkà tó owó kó lè ba lọ síwájú ẹni tọ́lọ̀ ń fún náà ni ọ̀ma náà kọ́lọ̀ wọn bá jẹ́ ká lè máa náwó kọ́ má jẹ́ kó wọ́n ná wa àwọn èèyàn púpọ̀ wà tó yẹ kó ló ń náwó àwọn ò lè náwó. ibi dá ti mọ̀ kó ló ń na ẹjọ́ kù wọ́n á bọ owó gèlè mọ̀ ibi tó wọ́n bá ń na dé ilẹ̀ yẹn ọba. akramakumullah ọlọ́ni allahu alladhi khalaqa as-samawati wal-ard وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفر الكفار ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá nínú àwọn àyà yìí ó tún ka díẹ̀ fún wa nínú àwọn àdẹ̀rà rẹ̀ tó ṣe fún wa kó ló ń dá àwọn sámà fún wa ó ṣe sámà fún wa ní àwọn àjà tó fi ń ṣọ́ wa òun náà lọ́ba tó dálẹ̀ fún wa ó ṣe ilẹ̀ ní ìtẹ́. òun náà lọ́ba tó ṣe ikú sì ń sọ òjò láti sánmà ó fi mú àwọn arúgbìn àti àwọn èso jáde fún wa ó ṣe léyìí lárìsìkì fún wa ó ṣe wọn lọ́lọ́kan ọ̀jọ̀ kan adùn ọ̀jọ̀ adùn títọ́wò ọ̀jọ̀ títọ́wò gbogbo ẹ̀ náà ló sì dùn ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó tún ṣe àwọn èso àti irúgbìn wọ̀nyí ó sì wọn lólóòórùn dúndún ọ̀tọ̀ọ̀tọ̀ láti mà pé bí dábìnú ṣe máa rùn bẹ́ẹ̀ kọ́ ni mango, máa rùn àmọ́ pé bí máńgò ṣe máa rùn bẹ́ẹ̀ kọ́ ni kaṣú rùn a sì mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ làwálù máa rùn bẹ́ẹ̀ kọ́ ni ìbẹ́pẹ́ rùn bẹ́ẹ̀ kọ́ lọ́pọ̀ òyìnbó rùn gbogbo eléyìí dẹ̀rọ ọlọ́wọ́n bá ní eléyìí tọ́lọ́wọ́n bá ṣe fún wa gbogbo ẹni rí àti ọ̀daràn ńlọ́gbà pé òòṣà táwọn ń sìn ńkọ́ ló dá àwọn nǹkan wọ̀nyí Allahu Rabbul Alamin ló dá wa sakhkhara lakumul fulk ọlọ́wọ́n bá lọ́tẹ̀ àwọn ọkọ̀ ojú omi lọ́tẹ̀ àwọn lórí bá fún yín àwọn ọkọ̀ ojú omi ńláńlá ọlọ́run lọ́tẹ̀ àwọn lórí bá nípa kó wọn kó wọn máa léfò lórí omi. kò jẹ́ kí wọ́n máa jẹ́ ní tí ó tẹ̀lé sínú omi tó ń ti bí wọ́n ti ṣe wúwo tó ọlọ́run ọba tẹ omi lórí ba kí ọkọ̀ ojú omi ó dún bẹ̀ èsì agbára yín tẹ̀ gbọ́n ẹ mọ̀ wá méjì nkíní kan rọ́ ìbọ́lọ́run ọba àwọn tó ṣe pé tí wọn bá sọ yín sínú omi ẹtẹrì ni òkúta òwúwo rárá lẹ́pẹ́ ọkọ̀ ojú omi àwọn tó ṣe pé tí wọn bá sọ òkúta sínú ọkọ̀ ojú omi kí ọ tẹ̀rì ni ẹ̀yin òrórí ni talẹ́ni tó mú ọkọ̀ omi dúró lórí òkun talẹ́ni tó mú tẹ́jìrì fil tó fi ń lọ nírọ̀rùn lórí òkun ṣé èsì àṣẹ ọlọ́run ọba ni àṣẹ ọlọ́run ọba ni ta lẹni tó mú bàálù dúró nínú òfurufú tó ń ta dúró ẹ̀yìn tó kó sínú tí ò jẹ́ pé bàálù já ìbọ́lọ̀ wọn bá ní téèyàn náà wúwo rẹ̀ eré wá ní bàálù kan pé èèyàn five hundred and seventy subhanallah ẹnìkan nínú àwọn èèyàn míì tó sì wà nù bàálù ó tó wúwo èèyàn mẹ́ta ó tó wá kó wa ó tó kẹrù kẹrù kẹrù kẹrù kẹrù ẹ wo wá tí tí tá à ń ṣe skirini tá a wá fún check ẹ dúró ẹrù tẹlómi kó lẹ́yìn wọ́n ti turo lé tí wọ́n ti turo lé wọ́n ti turo lé títí wọ́n tó bá tì wọ́n náà tó tì wọ́n tó tì wọ́n kó ẹrù síbẹ̀ gèlè mà wọ́n ń wọn ẹrù títí adúrówó tẹlómi ìsànfẹ́rù rẹ̀ tó lé pàlú òkò gbogbo ẹ̀ kàndínyàn ni àfa ẹlòmíì náà àwọn tẹ̀sán tíráwù wọ́n tún gbé mọ́tò tẹ̀lé ni torí tó bá dé ìlú tí ń lọ ọkàn wọn balẹ̀ sí mọ́tò tí wọ́n gbé wa pàlú òtún gbogbo ẹ̀ náà ní kàndínyàn gba tí bàálù bá kílẹ̀ tó kùn tó gbéra họ́ àfa ó ti gbéra nìyẹn subhanallah wọn á sọ pé ẹ̀yin èèyàn ìrìn tá a rìn ní sìn o a máa gbéra bẹ́ẹ̀ three hundred thousand feet sílẹ̀ three hundred thousand feet sílẹ̀ tọ́n kí tọ́ bá jábọ́ ń bẹ̀ gbà tí ìbá ìdílẹ̀ kò ti kó ti túká kátó wá pé látò dídí ibẹ̀ ló ti wá bọ́ọ̀lẹ̀ wọn ò ní rìn kankan lára rẹ̀ ẹ dákun ta ló gbé bàálù dùn Allahu Rabbul Alamin a sì máa lọ ẹ̀yin ò ní mọ̀ pé mú o ẹ̀ ní mọ̀ pé mú o ẹ kàn máa wọ aago ni wọ́n tún máa gbé fíìmù sígbà táyé tó dàrú wọ́n tún máa gbé fíìmù sí àyàn wọ́n tún máa wọ́n ní ẹlẹ́mú channel tó bá wù yín ni kíní ẹlẹ́mú kíní àbí òye wa àwọn olórí ibú mi ó tún máa mutí ẹ láì máa pé kú ń dé àwọn láàrin wákàtí mélòó kan wọ́n bá ní ẹ tún ti bọ́ sí kọ́ńtínẹ́ǹtì mi ẹ bá tún sọ̀kalẹ̀ tún gbé báàgì yín kọ́síkọ́síkọ́ dípò kẹ́ ẹ dúpẹ́ fọlọ́ tí ò jẹ́ ti já dànù kẹ́ ẹ tún jábọ́ láì tí ìkú kẹ́ ẹ bọ́ sẹ́nu kìnìún àfa tẹ́wọ̀n pé gbogbo ẹ̀ dàrú so ọlọ́run ẹlẹ́dàá wò sí bẹ́ẹ̀ tálẹ́ni tó mú bàálù dò Allahu Rabbul Alamin ó yẹ ká gbọ́ lọ́ngbọ́ ọ̀lá ó yẹ ká gbọ́ lọ́ngbọ́ áá inú atẹ́gùn adúrú ẹrù yìí so wọ́n sì tún sọ yìí pé ọ̀nà tó ṣe rìnrìn àjò tó fi ni lọ́kàn balẹ̀ jù láyé oníbàálù ìrànlẹ́ ní kan já kọ́kàn tó já ẹgbẹ̀rún bàálù mà ti sèwé ọkọ̀ ojú omi ti já jùlọ ó ti ó ti ó ti ó ti tẹ̀rì jùlọ kátó wá pé mọ́tò à mọ́tò ń ṣubú seré ni pàápàá ń ru nàìjíríà yìí sẹ́fẹ̀ẹ́ náà bí títí wá ṣe wọ́n yẹra fún kòtò ó ti ṣubú wọn náà tún kó bá ẹlòmíì tí ọba tí ó tó wọn ọba ti ṣubú gbogbo yín tún jọ ṣubú ọlọ́lọ́mọ yẹn tó kú lónìí nàìjà kọ́lọ́wọ́n sànù wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé máa ronú dáadáa kò ní fẹ́ jó lórí kankan nàìjíríà yìí kọ́nà àkọ́jẹ́ pé wọ́n fẹ́ fi ọsẹ fìdí hẹ ládùúgbò ò ní fẹ́ jẹun ọ̀rọ̀ kan tí Umar sọ ni ọba yẹn lẹ́rù Umar sọ yìí pé ọlọ́run fi òun léèrè lórí ojú ọ̀nà tí ọba da ní iraq ojú ọ̀nà tí ti kọ́sẹ̀ ní Iraq ọlọ́run fi òun léèrè Madina ló ń wà títí ń ṣe olùdarí o tí ràkúnmí bá wà kọ́sẹ̀ lójú ọ̀nà ilé pẹ̀fà ojú ọ̀nà ilé tọ́yẹ pé ọlọ́run ló mọ iye ẹ̀mí tó sọnù lónìí ọlọ́run ló mọ iye tí ọlọ́ lọ́la kí á nínú rẹ̀ dùn sí àwọn akọ ọjọ́ olórí ó wù ọ láti olórí olórí kọ ó kúkú jọ lọ́rùn o sinmi rẹ jẹ́jẹ́ katakata fa tí ọlọ́ náà sí wọn kí wọn ọlọ́run bí òun ẹ wá wá dúró ẹsẹ̀ táwa ń kọ ní tíra kúmi kọsẹ̀ lọ́gbà bàrà ni àbí èèyàn kọsẹ̀ ẹ wá wá dúró ẹsẹ̀ tí mọ́tò ń kọ kọlọ̀ ń dákun kọ́ sànù wa torí de eléyìí báyìí taalani tó rẹ tó tó tó tẹ gbogbo àwọn eléyìí lórí ba Allahu Rabbul Alamin wa sakhkhara lakumul anhar ọlọ́run náà ló tún tẹ àwọn odò àwọn akérèmọ́bù odò lọ́tẹ̀ wọn lórí ba fún wa. ẹ̀rí kókun ọlọ́run tẹ́ lórí ba ọtí ọkọ̀ ojú omi lórí ba ọkọ̀ omi ti ìhà ayé yóò ma bọ́ sí ami ọlọ́run lọ́mọ iye ọkọ̀ omi tọ́láǹdì sí nàìjíríà lónìí ètí ń bọ̀ láti China èyí ni ó ti pọ̀ jù China ti gba gbogbo ayé máa lọ gbogbo nǹkan ẹ̀yìn ẹ̀yàpọ̀ yín wò ẹ̀yàwó yín wò ẹyẹ ṣọ́ọ̀bù yín wò àbí gbogbo ẹ̀ made in China èèyàn ló tí made in China bẹ́ẹ̀ ni gbogbo àwọn ojú omi ọmọ pẹ̀lú containers containers containers àwọn díẹ̀ náà tí ó láti Europe àwọn díẹ̀ náà tí ó láti gbogbo àwọn eléyìí náà láti gbogbo ọ̀hà ọ̀tọ̀ọ̀tọ̀ lé ayé náà ti ń bọ̀ tẹ òkun lórí ba fún wa. Allah ẹ̀rí káyọ̀ ní gbọ́ ike ọkọ̀ dé lálàáfíà wọ́n ti jẹ́rù lálàáfíà ọkọ̀ dé lálàáfíà wọ́n ti jẹ́rù lálàáfíà èwo lẹ́gbọ́ ọkọ̀ kan tẹ́rì bàálù kan já ètò ẹ̀ máa gbọ́ nù ẹ̀rí pé ẹgbẹ̀rún ti dé lálàáfíà ọlọ́run ní sálá ìjẹ́kọ́ kan kọ́ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan láàrin ó fi máa rán wa létí pé ẹ̀ ń gbàgbé ọlọ́run pọ̀ ẹ̀já ajé bàálù ìyọ̀já ọkọ̀ ojú omi ẹ̀kọ́ tẹ́rì wọ́n sì máa wérò tó àánú bàálù láéláé wọn ò ní rí wọn wọn sì ní rí àwọn apá bàálù àti òru rẹ̀ gbogbo ẹ̀ gbé tó ọlọ́run ọba ní máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ló tún ti àwọn odò lórí ba fún wa àwọn odò yìí náà ẹ̀rí kó àmúmi rẹ̀ rìbá Niger rìbá Benue rìbá Ọ̀ṣun rìbá Ògùn tóbi dódò ọba gbogbo àwọn eléyìí rìbá náà làwọn náà ó kéré bó ṣe kéré odò làwọn náà wọn ò nígbà kẹpẹ àwọn ló kọ mí kọ́dọ̀ odò làká odò ló ná ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa tẹ̀ wọ́n lórí ba pé ń bẹ́ẹ̀ àwọn odò táwọn èèyàn mú mi wọn tí omi wọn bá gbẹ kọ́ńtìrì lè parun gẹ́gẹ́ bí river kọ́ńtìrì tó parun nítorí odò yún ọ irú Egypt ó lè parun Nile ọba dọ́dọ̀ rẹ̀ torí kìí ṣe kójú ọ̀rọ̀ rárá òjò yìí sábà rọ̀ ibà náìlè náà ní láìfù wọn dìpẹ́ǹdì lé lórí irú Sudan ó lè parun torójú irọ́ ibà náìlè náà ní àwa gan tá a wà lágbègbè rìbá Niger ẹ̀rí pa àwa gan lọ́lọ́run fi rìbá Niger sànú jù gbogbo àwọn kọ́ńtìrì yòókù yẹn wọ́n ń tọ̀ wá lẹ́yìn àwa sí rìbá Niger adàgẹ́ bíi Egypt sí rìbá Nile nítorí pé nàìjíríà in niger delta wa gẹ́gẹ́ bó pé egypt in nile delta náà ló náà wa torí pé bẹ́ẹ̀ ó ti sanwó òkun nàìjíríà náà ní niger ti sanwó òkun ẹ̀yin tó yẹ pé ni ọ wà á sàn sí káyìn ah, ẹ̀yin náà yẹ kẹ́ ẹ bẹ jù nítorí pé ìtọ́ pọ̀ jù omi ọdọ yín ní bọ̀ àwọn ẹni tí ń kọjá wọn tí yóò lọ ní odò ní dúró dẹ́ni bọ̀dì tó àwa náà tí wọ́n ń bọ̀ wá àti bẹ́ẹ̀ rí bá ń ṣe ń lò ọlọ́run tẹ lórí ba fún wa púpọ̀ ẹwà dúró ẹja tí wọ́n máa mú nínú odò ẹja tó wà nínú àwọn akérèmọ́gbó odò ó sírò ètò wà omi odò kọ̀dà gẹ́gẹ́ bí omi òkun bẹ́ẹ̀ ni nínú títẹ̀ lórí láì lọ fọwọ́ rẹ bomi lódò máa da sóko rẹ tọ́ ń bá ń dáko létí odò lásán bó ni ó rì wàá rí tí gbogbo ẹ̀ ń wù ó ní mà bí bó ni ṣe ń romi gan nítorí pé àwọn àtàkùn tó gbìn yẹn wọ́n máa bó ṣe máa wá omi lọ àìbómi nítòsí wa yìí kí ni mádàmú bàbá tó gbìn wá tó nínú oore tọ́lọ̀ ṣe fáwọn èèyàn ọlọ́run tẹ odò lórí ba fáwọn èèyàn lọ́nà tó ṣe é pé ó kù ká dúpẹ́ fọlọ́run ọba ẹlẹ́dàá wasakhara lakum shamsa wal qamara da'ibayn ọlọ́run bá tún tẹ òrùn lórí bá fún yín òrùn yọ ń gbogbo ògbà ó tún tẹ òṣùpá lórí bá fún yín òun náà oṣù ń lé ń gbogbo ògbà ó ń padà ń dòṣùpá da'ibayn ni wọ́n ń gbogbo ògbà àwọn òfìgbà kan dúró òrùn nínìsí ń bẹ lójú sẹ́mà tọ́ba wọ̀ lónìí tún bọ̀ lọ́la a rí lónìí a rí lọ́la ẹni gbọ́ pé ẹ failure epo tí wọ́n fi ń fìdí oòrùn ó dẹ̀ dínkù gáàsì láàrí gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè kan àbómi dínkù nka ẹ́ńjì àní gbọ́ Allahu Akbar gẹ́gẹ́ bí òṣùpá ti ṣe máa mọ́lẹ̀ lóru ijọ́ kẹtàlá ijọ́ kẹńlá ijọ́ kẹẹ̀ẹ́dógún ijọ́ kẹǹdínlógún ijọ́ kẹtàdínlógún ijọ́ kejìdínlógún kọ́là tó fi dijọ́ kọkàndínlógún sógúnjọ́ òwò ṣe máa mọ́lẹ̀ tó fi jẹ́ pé tó bá fẹ́ kọ̀wé pẹ̀lú òye òṣùpá ọ̀tọ̀ ẹ̀ láti jókòó lọ́nà tó yẹ kó òye rẹ̀ kò ní jẹ́ kí ọwọ́ rẹ̀ kọ́ máa ya àwòrán sára àwé kọjá pé òjì ọwọ́ rẹ ò ní jẹ́ kó lè kọ̀wé sọ ọmọ bó ṣe jókòó ọmọ ibi tó fi òye sí tó bá fẹ́ kọ̀wé tí òfin ní jẹ́ pé ọwọ́ rẹ di òjì ọlọ́run bá lọ tẹ gbogbo eléyìí lórí ba fún wa ìyẹn wá sọ pé lọ́nà wo à tí ọba sóòrùn máa ọba mọ báyìí rẹ ọba ṣe rí ṣé á làlàáfíà tí ọba sóòrùn á lè òórùn ṣe mẹ́wàá lára wa source of energy ni ẹ̀yin ò ní mẹ́lẹ́yà àfi lára àwọn ọmọ tuntun tẹ̀ ń bí ọmọ nídìí òrùn gbogbo ọmọ dáàbí wọn nídìí òrùn ẹ̀ka lè má dé ọmọ mọ́lé especially òrùn bíi aago mẹ́jọ sí aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ọmọ ọmọ torí pé nínú tó nu láti dàgbà náà dá ti dàgbà ńkọ́ a nídìí òrùn wọ́n máa jókòó bíi tí ò sọ́rùn fóṣù kan kó rí bó ṣe dà ẹ̀rọ lọ́pọ̀lọpọ̀ gba ẹ nídìí láti gbé wọn jáde nítorí kára wọn lè bá charge wọ́n ti ń charge èèyàn ti pẹ́ kó tó di pé bátìrì dá yìí tẹ́ bá lárúgbó ńlé ẹ rí i pé àsìkò kan yóò ti máa dàgbà òun náà ni wọ́n máa sọ fún yẹn ẹgbẹ́ òǹsọ̀rùn kí ló dé òun ọ̀gbádùn ẹ ságbé òǹsọ̀rùn tó bá ti wá dóòrùn lẹ́bàá rí i pé ó wà active tò kéésì pé wọ́n fi ń ṣàwàdà kí wọ́n sáyàn sóòrùn. So,

ó pàtàkì nínú ìgbésí ayé wa ọlọ́wọ́n bá lọ́tẹ̀ lórí ba fún wa wasakhkhara lakumul layla wan nahar ọlọ́wọ́n bá lọ́tẹ̀ òru àtọ̀sán lórí ba fún yín o tí ọba sóòrù bò láyé ọba rí tó bá kó gidi ọ̀sán ni bò láyé ọba rí ná akàmá ṣiṣẹ́ lọ níbi ọwọ́ aago táwọn wèrè wa ní pọ̀ láyé táyì bá sùn wèrè ọ̀pọ̀ láyé ẹ mọ̀ kí ń gbà tá tá a sinmi ìlàgbára tó ṣe dọ̀tún tòtí ọba wa sóòrù ṣédá máa ń fọ̀sán sùn tó bá yẹ pé iṣẹ́ rẹ òru lọ́bọ́ sí ọ̀sán ló fi máa sùn sọ ọ wà nọ́mà bí ẹni tó yẹ pé ń fọ̀sán ṣiṣẹ́ ń sùn lóru ó lè wà nọ́mà o ó lè wà nọ́mà nítorí àwọn sẹ́ẹ̀lì ara rẹ gan ò ní ṣiṣẹ́ nọ́màlì ọlọ́run dá alẹ́ kí ẹ lè bá a fi sinmi ni ọ̀sán ọ̀dà fún sẹ́ni ẹni tó wá jẹ́ pọ̀sán ni wọ́n máa sùn òru ló wọ́n máa ṣiṣẹ́ kọ̀ nọ́mà tọ́lọ̀ bá wá ní kí gbogbo ẹ̀ kó dòrú gbó láyé ìbàdà kò ní rọrùn kò ní rọgbọ o àwọn ẹni tọ́lọ̀ wọn bá fi irú rẹ̀ tó fi dán wò ní òkè pẹ̀ yìí náà ní kẹ́ lọ wò àwọn ibìkan wà láyé tẹ́kọ̀sù mẹ́fà lòrùn ò fi yọ tílẹ̀ òní sùn oṣù mẹ́fà míì òrùn òní yọ ilẹ̀ ọmọ sùn ni lókè pẹ̀ yìí náà àwọn ọmọ abẹ́rẹ́ bó láti rọmọdọ́nà òru lọ́lọ́gbọ̀nrangandá àbọ̀sán gada bóòlù àti rọmọdọ́nà àní ẹ wò olú tó súnmọ́ yín ni kọ́ńtìrì tó súnmọ́ yín tó ilẹ̀ máa sún bẹ́ẹ̀ ìgbà táwọn bá ń sinu sílẹ̀ yín náà máa sinu tó náà ló ṣe gbogbo ẹ̀ lọ́sàn-án fẹ́yìn so ẹ̀yin ò ní òru ẹ̀ lọ́sàn-án bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́ ọlọ́run náà ló ṣe gbogbo ẹ̀ lóru fún yín ọ̀sán yìí kàn máa jẹ́ twenty one hours ní twenty one hours ní lẹ́ẹ̀fì ṣe sùyàmù gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tọ̀sán yìí bá jẹ́ three hours ilé oṣù fún twenty one hours ọlọ́mọba yín tún ṣe nù three hours lẹ́ẹ̀fì ṣe sùyàmù eléyìí jẹ́ báwọn ọlọ́mọba náà ló ṣe bẹ́ẹ̀. وآتاكم من كل ما سألتموه ọlọ́run bá sì fún yín ní gbogbo ntẹ́ bá bí gbogbo ntẹ tọrọ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run bá ń fún yín ìyẹn ni pé ní gbogbo kò bá wà gbogbo ń tẹ gbogbo ń tẹ ń bá máa fún yín ní bá tọrọ ẹ lè bá wa kọ o èmi ti béèrè gbogbo bá béèrè á a lè má a máa eléyìí tó túmọ̀ sí wípé àyè dúpẹ́ fọlọ̀ abẹ́ mọ nǹkan tẹ́ ń tọrọ tọ́lọ̀ ti fún un àwa sọ pé sọ tọ́lọ̀ ti fún ọ tó fi di <laughs> mo rò pé ìwọ lè ń tọrọ tọ́lọ̀ ti fún ọ àmọ́ lọ́n lọ́ mọ fi di fún tọ́ba kò di wàá kọ́ sàmì èyí tọ́lọ̀ di kọ́ bàjẹ́ torí ọ̀rọ̀ Ọlọ́run ò lè jẹ́ pé jódodo ó ní wa ataakum min kulli ma sa'altumu gbogbo ń tẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ ló fún yín látara gbogbo ń tẹ́ tọrọ kò sí ètí òfin yín bẹ́ẹ̀ torí ẹ̀ wa in ta'uddu ni'matallahi la tuhsuha ọlọ́ni tẹ́ bá lẹ fẹ́ ka yìí dẹ̀rọ ọlọ́run tó lọ́n ṣe fún yín ẹ̀ lè kà á ọ̀ ẹ̀ lè mọ iye rẹ̀ ẹni tó yọ lòṣì wa ẹni tó yọ aláìní dùnú wa kò lè mọ iye tó lọ́n ṣe fún tán

innal insana lazalumun kafar ṣùgbọ́n tó bá ní lọ́kàn jẹ́ ni pé ni aláìmoore alábòsí aláìmoore ọlọ́run ló yẹ kó sìn nǹkan ní sùn aláìmoore ni fún ẹ ṣe máa gbọ́n mú sọ pé kí fún lé àwọn orúkọ tó dára jù tó ga jù kọ́dà kò kọ́ mọ́ ṣe àwọn alábòsí kó ṣe wá lẹ́ni tí kó sì lè kó jẹ́ ká lè máa dúpẹ́ oore tó ṣe fún wa ọlọ́run ọba kó tún bọ̀ sí ọ̀tún ọ̀tún ọ̀tún oore fún gbogbo wa ọlọ́run ọba kó má jẹ́ ká má bànújẹ́ kó má jẹ́ ká má padà sí ibú subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka